tù owó ayé yín ayé ò lè rí ba lórúkọ jésù ẹ ní tẹni tí ń gbé lọ lórúkọ jésù ọwọ́ òkùnkùn ní ràn yín lórúkọ jésù ọwọ́ ọ̀ka yóò ní ràn yín ogun àbáwáyé yín olúwa gbà padà padà gbogbo tàbí gbígbé lọ́mọ yín lọ́wọ́ láti gbà ìdí yíra lórúkọ jésù olúwa gbà á padà fún yín lágbára lọ́rùn ẹ̀mí fọmọ lórúkọ jésù ẹ̀mí tòbó àwọn òbí yín wà ní dààmú lórí yín ẹ̀kọ́ yín ẹ̀kọ́ lápọ̀ yege lórúkọ jésù ẹ̀ẹ́dẹ̀dẹ̀ gíga lágbára lọ́rùn ẹ̀ẹ́dẹ̀dẹ̀ gíga lórúkọ jésù àṣẹ àti bàbá wọn ní ìgòkè olúwa gbà lé yín lórí lórúkọ jésù ọlọ́run ọ̀run gbà lé yín lórí ọlọ́run má jẹ̀bi ìgbéga lé lórí ní orúkọ jésù ẹ̀yọ̀ ẹ̀yọ̀ bíbí tayọ ní orúkọ jésù ẹ̀yọ̀ bíbí tayọ ní orúkọ jésù ẹ̀yọ̀ bíbí tayọ ilé iṣẹ́ ńláńláńláńlá ọ̀yọ̀ ẹ̀kọ́já lọ sílẹ̀ bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ni ó rí yóò dára fún yín yóò dára fún yín ẹ ṣe rere oko ní orúkọ ọlọ́run jésù olúwa wa. àwa yóò tún àwa tá a ti máa rí i. ọlọ́run àṣẹ tó bèrè fún yín àsìkò ọ̀dọ́ ni yín bí olúwa ọlọ́run ti tẹ̀tẹ́mì rẹ̀ wà ẹ̀ ní sí ọmọ fẹ́ gbọdọ̀ pàwọ̀ ọ̀dọ̀ mo gbàdúrà fún mi ìgbà mi yín rárá mi ìgbọ́ rárá kí ló ṣe yín kí ló ṣe yín aṣọ bó tí rẹ̀ dí àbí àṣẹ tí mo ní jẹ́yàn kó wọnú ayé yín lọ. Amen ẹ̀yin tẹ́ ẹ ti parí iléèwé tẹ́ ẹ ríṣẹ́ twenty twenty one yìí lórúkọ Jésù lórúkọ Jésù iṣẹ́ yóò máa wà yín ní twenty twenty one mo níṣẹ́ yóò máa wà yín mo gbàdúrà bí a bá rí nínú yín tí ò tilẹ̀ ni tí ó fẹ́ ní agbára ọlọ́run ẹni tẹ́ fẹ́ bẹ́ẹ̀ ni láyọ̀ ọ̀nà kò ń là dọ́dọ̀ yín olúwa kó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ àti irinṣẹ́ àti ìyí olúwa kó gbé ìgbésẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀mí rẹ̀ dànù lórúkọ jésù ẹ̀mí rẹ̀ dànù bí ọlọ́run ti bẹ̀tẹ̀mì rẹ̀ wà ó yá ẹ lọ gba iṣẹ́ tó dáa lórúkọ jésù ẹ lọ gba iṣẹ́ tó dáa lórúkọ jésù ọlọ́run alààyè ọ̀nà tí ó gbà sílẹ̀ ní òmà ṣùgbọ́n tí mo mọ̀ ní wípé lórí ọ̀rọ̀ yìí olúwa yóò ṣe é lórí ọ̀rọ̀ yín olúwa yóò ṣe é lórí ọ̀rọ̀ yín olúwa yóò ṣe é gbogbo tí ń báyìí nínú ilé gẹ́gẹ́ bí ọ̀dọ́ lórúkọ jésù ọlọ́run kò yanjú ẹ̀ agbára àti ìdè kò yanjú ẹ̀ ọlọ́run àwọn ọmọkùn kò yanjú ẹ̀ ipa yóò nìkan yín ipa yóò nìkan yín ẹ̀ ní yọmọ èṣù ẹ̀ ní yọmọ ajé ẹ̀ ní yọmọ èṣù ẹ̀ ní yọmọ ajé ẹ̀ ní yọmọ èkó ẹ̀ ní yọmọ ayé ẹ gba ẹ̀mí ọlọ́run ẹ gba ẹ̀mí mímọ́ ẹ gba ẹ̀mí mímọ́ ẹ gba ẹ̀mí mímọ́ ẹ gba ẹ̀mí mímọ́ ìgòkè yín láti ọ̀run wá olúwa kéde rẹ̀ ìgbà ènìyàn yín láti orí ìtẹ́ wá olúwa kéde rẹ̀ ẹ lọ fún ọ̀dọ́ tó dáa ẹ gba ẹ̀tọ́ yín ó ṣẹlẹ̀ ó rí bẹ́ẹ̀ yí padà ó kọ ní orúkọ náà jésù olúwa wa. àwọn mọ̀mọ́ rèé ààyè yín lórúkọ jésù kò ní ṣòfò ẹ̀yin mọ̀mọ́ yìí lórúkọ jésù ó ní ààyè yín kò ní ṣòfò. ẹrù tí wọ́n gbé ká ní mọ́lé tí wọ́n fẹ́ kún tú ẹ̀ nínú wọn ní gbé ká mọ́lé. wà níwájú olúwa yìí kò sẹ́ni tí ò lọ́mọ nínú yín ní orúkọ Jésù Kristi àṣẹ àti agbára tí èèyàn fi ní ọmọ àṣẹ àti agbára tí èèyàn fi ní ọmọ torẹ́lómi ìlú ọmọ kò mo gbàdúrà àṣì àti agbára téèyàn fi ní ọmọ kò wọnú ìṣẹ̀dá yín lọ. ẹ gbọ́ lórúkọ jésù ọmọ yóò débi tó ga àmì yẹn ti lọlẹ̀ lórúkọ jésù pé lọ́mọ yín máa débi tó ga lórúkọ jésù ọmọ yín máa débi tó ga àwọn ọmọ fi tọrọ wọn lórúkọ jésù ẹ̀yin tẹ̀ bímọ lọ́wọ́ ẹ̀yin tẹ́ bímọ ẹ̀yin tẹ́ ti bímọ mo gbàdúrà lórúkọ Jésù téèyàn fi ọmọ téèyàn fi ń tọrọ ọmọ lọ́wọ́ máa jẹ́ lórúkọ Jésù pé lọ́mọ yín máa jẹ́ lórúkọ Jésù pé lọ́mọ yín máa jẹ́ ẹ ò ní wọn kọ́ yóò dára fún wa mo wá gbàdúrà ẹ̀yin ènìyàn wọ̀nyí mo béèrè fún gbogbo orí ọ̀fẹ́. Eh? tí èèyàn fi ń pera rẹ̀ ní ìyá nínú ilé nínú ọgbọ́n nínú owó nínú ìgbéga nínú ìbùkún à lórúkọ Jésù ojú rẹ̀ kó máa rọ̀ sórí yín ojú rẹ̀ kó máa rọ̀ sórí yín ojú rẹ̀ kó máa rọ̀ sórí yín ojú rẹ̀ kó máa rọ̀ sórí yín ojú rẹ̀ kó máa rọ̀ sórí yín ojú rẹ̀ kó máa rọ̀ sórí yín gbogbo ọmọ tẹ́ ti fi inú yín bí àti tẹ́ fi inú yín bí wọn ò ní sọ̀rọ̀ ayé mo gbàládùra mo gbàládùra dèdèrè ọmọ dèdèrè ọmọ dèdèrè ọmọ dèdèrè ọmọ ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ tan mo fẹ́ kẹ́ ẹ gbogbo ẹni tọ́mọ rẹ̀ ó ya dèdèrè tàbí tí yóò bímọ olúwa nítorí ọ̀fẹ́ tá a jọ rí báyìí ọlọ́run pààrọ̀ rẹ̀ ní orúkọ jésù ọlọ́run pa ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ jésù ọlọ́run pa ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ jésù ọlọ́run pa ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ jésù ọlọ́run pa ọ̀rọ̀ rẹ̀ ẹ gbọ́ ẹ gbọ́ gbogbo ẹ̀yin tá a ti kọ ikú mọ́ nípa yín ẹ̀jẹ̀ jésù fàyà nípa gbára ẹ̀jẹ̀ jésù kò ní ṣe ẹ lọ dé èèyàn ẹ̀yin ìyá olùwàsóore fún yín ẹ̀yin ìyá olúwa súre fún yín ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń la àwọn ìrírí kọjá ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ ń la àwọn ìrírí kọjá ó gbàdúrà lórúkọ Jésù nínú àwọn ìrírí yẹn kó yá kó di orin ògo fún yín ìrírí yẹn kó ṣiṣẹ́ ìgbésókè ìrírí yẹn kó di bẹ́ẹ̀ gbéga ìrírí yẹn kó di bẹ́ẹ̀ ìyanu ó ṣe bẹ́ẹ̀ kò yí padà ẹ̀yìn ọlọ́run mo lẹ́yìn ọlọ́run àmì wáyé ti jésù olúwa wa. mo súre fún ẹ̀yin bàbá nípa orí ọ̀fẹ́ ọlọ́run àti èmi àti ẹ̀yin ohun tí èèyàn fi ṣe bàbá nínú ilé ní orúkọ jésù olúwa kó yọ̀ọ̀da rẹ̀ fún yín. dẹ̀ jẹ́ bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bóyá nítorí àìlùsẹ́ bóyá nítorí àìlówó bóyá nítorí ohunkóhun tó wù kó ṣẹlẹ̀ nípa agbára àti orí ọ̀fẹ́ ọlọ́run nípa agbára tó wà nínú ìrere yí má tẹ̀mú yẹn padà fún yín lónìí lórúkọ jésù agbára látàrí wa ó yẹ kó rẹ̀ fún yín agbára látàrí wa ká lè bá rẹ̀ fún yín agbára pẹ̀lú wa káyọ̀dá rẹ̀ fún yín gbogbo àwọn bàbá rè é nínú ìjọ Yorùbá píjọ lórúkọ Jésù Kristi ẹnikẹ́ni ò ní tó nínú yín ẹgbẹ́ ilé yìí gbogbo ẹ̀yin bàbá yìí gbogbo yìí gbogbo bí tá a là sí tẹsán yìí ọwọ́ agbára Ọlọ́run alàyè ó yà kó wọ́n pa ibẹ̀ yẹn jẹ́ ẹ̀mí ìdíkayọ ó mú wọn inú wọn ma ẹ jẹ wọn ma ẹ jẹ wọn ma ẹ jẹ wọn ma. ikú àti ipò òkú lórí àfàrà ní orúkọ ọlọ́run àwọn ọmọ ogun ìṣẹ̀lẹ̀ ńlá ìyanu ọlọ́run yóò ṣẹlẹ̀ láyé yìí ìṣẹ̀lẹ̀ ńlá ìyàlẹ́nu yóò ṣẹlẹ̀ láyé yín twenty twenty one tẹ̀ ń wọ̀ lọ yìí ní orúkọ Jésù Kristi a ó fi orúkọ tuntun pè yín a ó dà yín lọ́lá ẹ ó dèbí ògo àṣẹ ìgbéga yóò wọnú ayé yín lọ lórúkọ Jésù owó tẹ́ fi tọ́ ọmọ tẹ́ fi tọ́ ìdílé yín Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún yín ẹ̀mọ́ yóò yọ̀ǹda rẹ̀ fún yín ẹ̀mí kò tutù ikú sì nípa ikú sì sì nípa yín kẹ ẹ̀ wà lálàáfíà kẹ ẹ̀ lójú ọ̀rẹ́ ọ̀rọ̀ ó ti ṣe bẹ́ẹ̀ kò yí padà Jésù Olúwa wa. Amen.